jésù dúró ẹgbẹ́ fún yàn. kò sí omi lẹ́nu. jésù jésù tó dúró tì wọ́n ti dúró ẹgbẹ́ ṣé jésù dúró ẹgbẹ́ fún yàn ni. wọ́n ti àwọn oní jésù jésù wọ́n wá ń jẹun tó yẹ kí àwọn oníṣẹ̀ṣẹ̀ ọmọ jẹ ibi táwọn oníṣẹ̀ṣẹ̀ náà ti jára wa nù. jésù dẹrù ẹgbẹ́ prophet ṣẹ́gun adébáyọ̀ fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn tó lọ ń dẹrù ẹgbẹ́ káàkiri ìjọ àwọn wòlíì tó ń dẹrù ẹgbẹ́ fáwọn èèyàn gbogbo àwọn wòlíì ìṣẹ̀lẹ̀ wòlíì kérúbù wọ́n ní ẹ súnmọ́ bí òkè wá gbọ́ ohun tí prophet adébáyọ̀ sọ nípa ẹrù ẹgbẹ́ dídì gbogbo àwọn èròjà ẹrù ẹgbẹ́ tí wọ́n ń lò bisikíìtì sweet àwọn kan wá tẹ̀ tún mú pure water mọ́ oríṣiríṣi ni àwọn èèyàn ń lò tí wọ́n ń dà sókun kí làṣírí tó wà nídìí ọ̀rọ̀ ẹrù ẹgbẹ́ dídì tí bàbá yìí sọ pé ẹ̀tàn ló já sí bàbá yìí ṣàlàyé o gbogbo ẹrù ẹgbẹ́ gbogbo bó ṣe já sí ẹ̀tàn kódà bàbá yìí fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn tó ń ríran tí wọn ò sàn táyé wọn gan ò gádà gbogbo àwọn tó ń pera wọn ní násírì ọlọ́run tó ṣe dàda by force tó fẹ̀yìn àti fóòmù tó fi ṣe dàda sórí kí ni bàbá yìí sọ pé yóò ṣẹlẹ̀ nípa wọn ẹ̀yìn èèyàn nǹkan kí sẹ́sẹ̀ ràgónú fọ́nrán yìí. Welcome to CrossBlogX XTV. Remember to like, share, and follow us. Be careful àìmọye vision náà ti sọ fún ẹ ní ìṣẹ̀lẹ̀. uncountable visions that have been told. èèyàn míì nínú yín bí ó ti ra odidi pálí kílọ̀mbẹ̀ ká pálí kándù. Many of you, you bought packs of candle. Ó ti jẹ, ó ti ṣèpèsè ṣèpèsè ẹyẹlé pẹ́pẹ́yẹ has written a lot of sacrifices. mo mọ̀ pé ẹ̀ní jẹ́wọ́ ohun tí mo fẹ́ béèrè ẹ̀ní jẹ́wọ́ mo dẹ̀ mọ́ ẹ́ wọ́n ní ọlọ́mú pẹ́pẹ́ wá sẹlẹ̀ náwó sókè nọwọ́ ẹ̀ní nọwọ́ pẹ́pẹ́ yẹn dẹ̀ tù. He will have to bring a dog. Ha! Ẹ jẹ́rìí. You've not seen it before, you've not seen a dog before. Ó rà ẹ̀ pa àwọn tí ó jẹ pẹpẹ yẹrí wà mí. Ah God. Pẹpẹ yẹ. Ìtọ́. Ó dùn gan. Very sweet. O ti jẹ́ rí náwó sókè. Máa dáa fún yín. Ó máa dáa fún yín. Àwa ń ṣàwọn obìnrin tí máa ń parọ́ àwọn náà dẹ̀ ra pẹ́pẹ́yẹ fún wòlíì ìṣẹ̀lẹ̀ o láwọn kìíní burúkú yìí. àìmọye tán ni kò ṣe ókè ṣèbẹ́ nìkan ni ẹ̀rí rẹ̀ ń bẹ láàrin wa yìí. There are some with the testimony in our tí o bá gbàdúrà sọlọ́n lè ṣiṣẹ́ ìyanu yẹn ni. if the person no pray can God do that miracle. ó lóun ti ṣiṣẹ́ òun ti dẹrù dẹrù ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ ẹgbẹ́ yìí mà wá lágbára o ẹ̀rí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. that they arrange ah, ah, load to be delivered from a group. irú ẹrù wo lẹ tiẹ̀ máa ń dènà fẹ́ mọ ìtumọ̀ ẹrù yẹn kò yé mi o. what kind of load have you been arranging. o ti lọ sẹ̀lẹ̀ náwó sókè tó o bá náwó tí o bá nu ọwọ́. praise the lord hallelujah hallelujah ah báwo lè ṣe ń dẹrù náà. How do they normally arrange or pack the load? Bisikíìtì àtèso àti ọsàn bisikíìtì èso ọsàn ẹgbọ́n ta ló fẹ́ jẹ. Who is going to eat while you pack inside the load biscuit sweet fruit. kí lẹ wí ẹ máa da ṣe kí ni wọ́n da sódò ok wọ́n da sókun òkun á dá padà àkùbọ́ sí déédéé ìgbà tèmi lọ bá bí ìsì. kẹ́mi gan bá rí màá lámbẹ̀ àìmọye ẹbọ tá a ti jẹ àdèmọ́tara yín jẹ òkun náà wá ya wèrè tó tó yẹn. the pictures murders like that. a kò tora wa jẹ́ like deceiving ourselves. ètò. deceit. bisikíìtì. bisikíìtì. ṣé Yemọja ló fẹ́ jẹ bisikíìtì. see the marine being inside the water that will eat. hallelujah. hallelujah. ìran tó o ti ń gbọ́ tó o sì gbọ́gbọ́ tó ṣẹlẹ̀. visions that you be in and nothing happen. ẹni rìnrìn sí ẹ ooo ooo. Oh, oh, oh olóhùn naziri naziri ò rí bẹ́ẹ̀ yẹn o artificial naziri <laughs> ṣẹ́ni bí ìfẹ́ sọ̀rọ̀ lánàá olúwanífilẹ̀ pé yóò ṣẹ̀sí o olúwanífilẹ̀ pé yóò ṣẹ̀sí o sọ fún pé kó lọ gẹ irun orí ẹ̀ yẹn kó lọ gẹ irun orí ẹ̀ yẹn láì ṣe bẹ́ẹ̀ n bó dẹ́ sọ hallelujah hallelujah aleluya aleluya. aleluya. tẹ́nìkan bá sọ mẹ́sẹ̀gì mi ṣẹ́rẹ́ yìí tẹ̀ wá láti other country ẹ̀ ṣọ́ra yín gan-an kẹ́dẹ̀ máa gbọ́ mi gbogbo ẹ ti ń gbọ́ mi gbogbo àgbáyé ẹ̀ ṣọ́ra yín gan Those from other countries, please be careful. Ẹ má wàá sọ mí lórúkọ o. Come and give, don't come and give me any bad name. Ó mẹ̀jẹ̀ lórúkọ mi. Kí n wówó. My name, I'm not looking for money. Tí n bá wówó ọ̀pọ̀ ayé tẹ́ ti wá èèmù ó ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́ yín. I'm looking for money. A ti yọkùn. I will have brought a lot of money from you. Èèyàn wá dàbí wòlé Ọlọ́run àṣẹ. Ọba fàṣẹ sọ̀rọ̀. Fàṣẹ dáhùn àdúrà ọmọ ẹ̀. Gbọ́ àdúrà náà lórúkọ Jésù kejì Olúwa wa. ń ṣe o ẹ láìkì ẹ̀tàn. you like the seed. ọ̀pọ̀ àwọn bá mi lókè ọ́fíìsì dáàdi ẹ̀ gbàdúrà bá gbàdúrà sàn dáàdi ẹ̀ rí nǹkan kan ni. mi ò rí gangan ojú mi wà òkè tẹ̀ wá kiri nìyí. sì mú káyé ìran tó wọ tó ń wá ìran kó nítumọ̀. The vision, the prophecy you are running after has not made your life to be meaningful. Ó wá bó o ṣe kọ́kọ́ máa ní ìgbàlà. Run after your salvation first. Bó o ṣe máa ní ìgbàlà ọkàn. Run after your salvation first. Ká máa gbàdúrà tó yẹ tó bá jẹ́ pé ọkàn rẹ̀ wà bí àdúrà tá a gbà ìwọ gan wàá ríran jọ tó fẹ́ ríran sí ẹ o. You should be praying to that extent. If your mind is there, you will see vision more than the person I want to find will give you vision or prophecy. Bàbá yìí ní àwọn èèyàn fẹ́ràn ẹ̀tàn òótọ́ dẹ̀ ní bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ràn ẹ̀tàn pàápàá àwọn tó ń wá vision káàkiri tó ń wá ìran kiri ìjọ Ọlọ́run àwọn èèyàn wá gbàlà mọ́ mẹ́ríkù kíákíá làwọn èèyàn ń wá ẹ̀yin èèyàn wa kí lè ròyìn nípa gbogbo ètí bàbá ìsọ̀kalẹ̀ yìí ẹ bó tiẹ̀ jẹ́ pé àwọn kan náà wọ́n ṣàn sọ pé àwọn ń rí ìyanu pẹ̀lú ẹrù ẹgbẹ́ tó ń dì fún wọn kí lè ròyìn ẹ drop comment remember to like share and follow us